wọ́n lè gé tí wọ́n fún Pasuma jẹ́ bí ó ṣe sọ ọwọ́ náà ní wọ́n bá ṣe ọwọ́ báyìí tí yàkábù yẹn gbogbo èèyàn ó sì mọ yàkábù yà wọn náà lé ibi ọba darí lọ làwọn náà darí lọ lásọkọ mo ní kí ni evidence rẹ o ó lọ evidence ò ní ó ní kọ́dà àkọ́kọ́ orí èèyàn tí Wasiu Ayinde lò tó fi lókìkí tó jẹ́ pé tí bá ń sọ̀rọ̀ lásán eléré tí ò ní lùtá yóò sì máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ Wasiu Ayinde ni orí èèyàn lólò mo lórí ta ni ó ní bẹ́ẹ̀ ni ó lè lọ wọnú rẹ́kọ́ọ̀dù rẹ̀ kan tó ṣe mo sí rẹ́kọ́ọ̀dù lẹ́fídẹ́ǹsì lórí rẹ́kọ́ọ̀dù lẹ́fídẹ́ǹsì òun ó láṣìírí tó lò ń jọ náà inú ẹ̀ ló ti sọ. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba wo náà ni ọba tí olóúnjẹ méjì ju ọpẹ́ náà lọ wábi sukuri tadúmọ̀lá àníhàmì ọlọ́run níbọ̀ ọba ti dúpẹ́ òun ṣàlékún orí rẹ ni bọ́ọ̀ bá dúpẹ́ ìyàló wọn fi gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ ọlọ́run fi yà gbẹ̀yìn ọ̀rọ̀ wa ọlọ́run tó wá nídìí ọpẹ́ yìí oúnjẹ rẹ̀ náà nu bàbá wa wà kúránì nígbà tí ń sọ̀rọ̀ ọpẹ́ ọlọ́run ní wàyí táwùdù ní mọ́tàlá ìlà bàbá ní àmọ́ kan oore tọ́lọ́run ọba ṣe fún wa àlìkátán o ó ju yanrìn òkun lọ mélòó la fẹ́ kà ń bẹ̀ alukúránì lọ́sọ̀ yún ni bẹ́ẹ̀ bá sì tún wo àwọn ẹlẹ́sìn kejì wa náà nínú ọ̀rọ̀ alukúránì náà ni wọ́n sọ́dọ̀ rìn nígbà táwọn náà tún múrin ọpẹ́ tiwọn náà wá wọ́n ní mélòó ni máa ròyìn nínú oore tí bàbá ṣe ayé alukura ni ẹ̀kan náà nu tí mo tú oore rẹ pọ̀ ojú ẹ̀rin ògùn lọ mélòó ni máa ròyìn o àfi kí n sá máa dúpẹ́ Allah akbar ọ̀pá ni fún ọlọ́run ẹ̀yìn ni fún anabi wa Muhammad alimadi wa sanau ẹ̀yìn àtọ́pẹ́ fún aṣáájú ẹ̀dá Muhammad òun ló ní ẹni tí ọlọ́run ọba tó yọ̀ǹda fún pé tó bá di jọ́ ń gbé ń di alkiyama. هو الذي يصفاه للذين لا يؤمنون والذين يؤمنون àwọn kan bẹ tí wọn gbàgbọ́ tẹ́lẹ̀ nígbà tí wọ́n adijọ́ ń gbé di àkìyàmọ̀ wọ́n padà wá gbà fọlọ́hún wọ́n sì gbà fásájú ẹ̀dá àmọ́ ọlọ́run ní wa nàbì ìwọ ló sì pe àwọn ẹlẹ́sẹ̀ níjọ́ náà tó bá adijọ́ ń gbé di àkìyàmọ̀ kí àtọ́là kọ́ mọ́ abásájú ẹ̀dá àmọ́. ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè nàìjíríà èmi náà ni o èmi náà ni. bàbá jápojápo náà ni mo tún dé gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa wí anẹlẹ́dì yukọ́lu abu jápojápo epo ọ̀rọ̀ ni mo kó wá lónìí epo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run epo ni o epo kan ni tí ò ní tán bẹ́pọ̀ bá tán nínú mọ́tò tí ti lọlé epo tó epo kan ni tí ò ní mo wá wá inú ilé mo ń gbọ́ wá sí wòlíì ọlọ́run tán pè ní Abdul Karim wòlíì ìdánwò lọ́wọ́ ibi tá ti ń pariwo la ilaha illallah muhammadu rasulullah wàlíyò dáwò wàlíyò láì. mo ń gbọ́ lọ́wọ́ níjọ́ náà bẹ́ẹ̀ náà ni mo rí arákùnrin kan tọkẹlẹ̀kùnlé mi bìkẹ́wùlì sàlámà pẹ̀lú sàlámù aláìkùm mo bá dá lóhùn ta lẹni náà nígbà tí yóò wọnú ilé wàá wà mẹjẹ wúlò lẹ ayúrọ ó dàlejò tí wọn dẹ́mọ̀ ó lẹ́ mọ̀ mí àmẹ́mí mọ̀ yín oníṣì òsì oní bàbá jákòjákò mo wá bá yín ni o ó ní ọdún mẹ́wàá rèé tó ń ti parí yunifásitì tóun òrìṣà lórílẹ̀‐èdè nàìjíríà yìí òun wá wò yín pé wọn fẹ́ sọ̀lẹ̀ torí kọ̀ǹdíṣàn nàìjíríà bó ṣe rí òun bá tira òun bọ́ lé ṣe pure water kan òun bá wọn ta pure water ń bẹ̀ owó tóun rí lòun bá fi rọ̀ kadà ọ̀kadà yìí wá dọ́wọ́ ń tẹ̀wọ́n bá tún ọ̀kadà fúnra ara òun pẹ̀lú kọ̀ǹdísàn nàìjíríà odidi graduate ọ̀kadà bá tún lé òun mọ́lẹ̀ lọ́ba di pẹ́sẹ̀ òun kan wọ́n gbé òun lọ sọ́sípítà òun lóṣù méjì ń bẹ́ẹ̀ ọ̀kadà yìí lòun tún tà tó ń tún fi wóra òun sàn ibẹ̀ ló ń ti wá sùn wípé ọ̀dà ilé ayé nàìjíríà yóò mọ̀ wá dá ṣe báyìí mo lọ ń bẹ mo fẹ́ bí ń léèrè kejì ó ní sáwúrẹ́ oṣó lẹ̀ tẹ́yẹ máa ṣe tí ó fi lókìkí wà láyé mọ́ lọ́wọ́ àmì mi ẹ ṣe ó ní ọ̀dà náà mo fẹ́ jẹ́ ọmọ iye yín lónìí o bẹ́ẹ̀ bá lè yí ṣe olórí mẹ́ta kan ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lónìí báyìí ọba ti gbọ́ wọn wọn gbádùn mo ní ta lẹ́ni àkọ́kọ́ ó ní Wàsíù Àyìndé ṣe é fẹ́ mọ̀ àbẹ́ fẹ́ mọ̀ tẹ́ bá nígbàgbọ́ evidence wà bó ṣe lókìkí tó lárí láyé orí èèyàn lólò mo sì ní evidence mo ní lẹ́nu rẹ̀ mo ní lọ́dọ̀ àwọn lọ́ọ̀yà difamẹ́sàn ni wọ́n ń pè ó ní bẹ́ẹ̀ ni ó ní Saheed Òṣùpá ẹ̀bọra tí ń kọrin fújì ó lọ pọ̀lú èèyàn náà fi ṣàṣejẹ́ fún tó fi ní òkìkí tó fi di pé ń kọrin ó ní Pasuma tẹ́ ń wò yẹn ó lẹ́rẹ̀ẹ́kẹta wọn tó ṣe wípé bọ́ bá sí ọwọ́ báyìí lásán àwọn kan lè máa ṣe kí ni wọ́n lè máa ra etí wọn báyìí tún sì máa ra ìlú lọ́wọ́ lórí orin táwọn kan náà àṣé kí ni ìgbà ọ̀sẹ̀ ló gbélé yẹn kan lórí òun sì mẹ́ni náà evidence wà ah wọ́n ní kí ni evidence tó o ní oníṣẹ́lásẹ́lẹ̀ rò pé bẹ́ẹ̀ ni alábí ọmọ sọ wípé kí ni àwọn kan tiẹ̀ wà jíbọ́lá pàṣọ tálábí pàṣọ máa bá sọ pé òun fẹ́ jẹ́ tí o wọ́n lè gé tí wọ́n á fún pàṣọ máa jẹ́ bí ó ṣe sọ náà ní wọ́n bá sí ọwọ́ báyìí tí yàkábù yàn gbogbo èèyàn ó sì mọ yàkábù yà wọn náà lé ibi ọba darí lọ làwọn náà darí lọ lásọkọ ó ní kí ni evidence rẹ o ó lọ evidence ò ní ó ní kọ́dà àkọ́kọ́ orí èèyàn tí Wasiu Ayinde lò tó fi lókìkí tó jẹ́ pé tí bá ń sọ̀rọ̀ lásán eléré tí ò ní lù tá yóò sì máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ Wasiu Ayinde ni orí èèyàn ló lò mo lórí ta ni ó ní bẹ́ẹ̀ ni ó lẹ́ẹ̀ lọ wọnú rẹ́kọ́ọ̀dù rẹ̀ kan tó ṣe mo sí rẹ́kọ́ọ̀dù lẹ́fídẹ́ǹsì ó ní rẹ́kọ́ọ̀dù lẹ́fídẹ́ǹsì òun ó láṣìírí ní tó lò ń jọ náà inú rẹ̀ ló ti sọ mo ní kí ni tó wí olóhùn náà ló fi kọrin wípé orí ni mo lò tí gbogbo ẹ̀ fi ń bọ̀ sí àyíndé orí náà ni mo lò tí gbogbo ẹ̀ fi ń bọ̀ sí àyíndé mo ní láyìlá ayélujá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam khatọ́ọ̀ta ó ṣe mistake ọ̀làgbọ̀nyí orin ni wọ́n ṣe gbọ́ orin náà tó ọmọ túmọ̀ orí tí ń pariwo nì ìwọ fi sọ pé orí èèyàn ló fi sẹ́sùn orin tó fi di pé gbogbo ayé ń gbọ́rọ̀ rẹ̀ ó ní tó bá gbọ́nú orin rẹ̀ tó wí dáadáa ó kí oríhùn dáadáa ó ní gbogbo ẹ̀dá yòówù tó mọ̀ ṣe o ohun gbogbo orí ló bá wọn ṣe gbogbo ẹni tí ẹ bá kú díẹ̀ káàtó ìṣe wípé wọ́n ṣe lọ́hùn-ún ohun gbogbo lọ́wọ́ orí orí mi tètè gbẹ́mí débi ọ̀rà mi ò láyé ń bí kìsẹ́ mi náà má di ìṣẹ́ òye orílẹ̀-àlà kẹ̀hún lò àtẹ̀já nínú ibú. ó ní àfáà mi ó ìpè wá sórí ló lónìí mo lọ́ọ́ ṣe mistake ọ̀mọ́ ni. ìbéèrè tó wá béèrè yìí dá ọ lóhùn tọ́lá níbi ní gbogbo ẹni tí ọba béèrè tí ọmọ tó bá fi bọ́ sálì kìyàmà àwọn mọ̀ àtàmátà ìdá alámìyàsá alẹ́ ìdàlẹ́ ọ̀làmáì ànábìnrin yọ̀ wọ̀ náà. àmọ́ bó ṣe wá béèrè yìí náà ni fún ọ ni orí ti ń dá kọ ń ọlọ́run fúnra ara rẹ̀ ló ròyìn orí inú àlùkọ́ra ọlọ́run ní wàláhùn fàdọ́là bá dọ̀kún fèrèsèké ọlọ́run ní èmi ọlọ́run bá. orí tí mo dá fólúkálukú yín nínú àsìkí nínú owó tẹ gbé wálé ayé orí ju orí lọ àwọn kan bẹ àsìkí ìwọn owó wọn tábàkó ònú tirẹ́là Dangote kò lè rú tán àwọn kan sì ń bẹ orí tán gbé wálé ayé àsìkí ìwọn owó wọn wà láàyè bábá kó ònú agolo mílíkì kò ní kún mo lọ́lọ́ wọn bá ń ròyìn orí fún wọn orí tí ń dárúkọ kì í ṣe pé lórí èèyàn ọlọ́run sì tún sọnù Al-Qur'ani ó fáánà bá àdàkọ́ bá dàrájáàtì ọlọ́run ní mo dá àwọn orí kan tó jẹ́ pé orí gómìnà ni àwọn orí kan bẹ orí pírẹsidẹ́ǹtì níbi ti Buhari àwọn orí kan bẹ wọ́n wá sẹ̀rù ayé ni bí wọ́n ṣe bá lọ́nu orí tá a bá ti kọ pírẹsidẹ́ǹtì mọ́ kódà bó ṣe pé bájìmọ̀ bí ṣe ṣe pé níwájú bàbá wa ṣéun mi ìdí ní báàlò ńjọ́ kìíní àná tó ní gbogbo ntọ́lọ́hún ṣe fóun ti tóun òun ọ̀bẹ lọ́hún kóun di president òun bí ọlọ́hún kóun ó di vice president ó lè jẹ́wọ́ gẹ́gẹ́ lọ́hún kó president mọ́ kò sí ntọ́ fẹ́ ṣe tọ́ padà jẹ́ ó ní àfáà mi kò yé mi ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ yé mi ní báyìí o ó ní bó wá ní ti jàkí mo ní ta ní jẹ́ jàkí ó ní sẹ́ẹ̀ mọ àdánmù nírù èèyàn àdánmù èdóńgó mo ní ìmọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ ó ní òṣùpá ní ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn ọ̀mọ̀ wípé ọpọlọ èèyàn ni wọ́n fi ṣàṣejẹ́ tó fi sẹ́sùn orin fún ni ọkọ̀ nínú orin rẹ̀ mo ní bó ló ṣe kọ náà o kò yí ọ ni ó ní òṣùpá ń bẹ̀rẹ̀ sí ní sọ nínú orin rẹ̀ pé kékeré kékeré ìkọlà tàbí sọ̀kọ̀ ojú ọ̀pọ̀lọ àgbà lábí sẹ́yìn ilé orin alákìbàrò wọn àgbà tí ń wò ní ọpọlọ tá a wá ní oníṣẹ́ alájí àgbà náà ló ti rí polówó tó ní lárí láyé lónìí là á máa rò pé sògùn owó kò rí bẹ́ẹ̀ ọ̀là wàhálà ọ̀là ọ̀là ṣe fún mo lórí mo ní èyí tí ń dákọ̀ ni tí ń sọ wípé ọpọlọ èèyàn ìlà àbíṣẹ́hùn ni kì í ṣe fóun lọ́pọ̀ ọpọlọ èèyàn ṣàṣejẹ́ àfa àmúríbàrígà ìpọ̀ ọpọlọ èèyàn ṣàṣejẹ́ àfa rẹ̀ ni mo ní ṣùgbọ́n tí ń wí fún ọ náà ni ayé al ni ń wí fún ọ ọlọ́run ní utili ìkìmọ́tà máa yẹ àṣàù bọ́lọ́run ṣe wí nù ó ẹni tó bá wo òun ọlọ́run lòun máa fún lọ́pọlọ ọlọ́run wá àmà òtàlẹ̀ ẹ̀kìmọ́ta ẹni tẹ́mi ọlọ́run bá fún lọ́pọlọ àfa pé kọ́ máa lò ó fàkọ́dì òtí àìra nkẹ̀fìrà orin tó ju orin lọ ni mo ṣe fún láyè ọlọ́run ròyìn ọpọlọ nù Kùránì ọpọlọ tí ń wí ni kì í sọ pé olóyìn yẹn ló fi ṣàṣejẹ wọn níbi ọlọ́run ọba ròyìn ọpọlọ dénú àlùkùránì ọlọ́run ni mo gbé ọpọlọ fáwọn ọmọ kéékèèké kan tí wọ́n bá dá sí ọ̀rọ̀ wàláì wọn sì rí mo sì gbọ́ pọlú ayánfàgbà àlàgbà mi bẹ́ẹ̀ bá ní ọ̀dá sọ̀rọ̀ yóò da gbogbo ọ̀rọ̀ rúnà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀ ni bàbá wa sí Adam Abdullahi Lágége wọ́n ti sọ nínú ọ̀rọ̀ wọn o wọ́n ní bọ́ọ̀ bá rí kí ni wọ́n ní nàǹkẹ́ bí rabila ilmu masugara iná sọ̀gẹ̀rẹ̀ làwọn ilmu malkubara bàbá wa sẹ́yìn ádámà wọn ní na kabira bila ilmu ma asogara àgbàlagbà tó ọba ti yí pé kò ní làákàyè tí ọba ti lọ́pọlọ tí ò ní sẹ̀fọ́ bí àwọn ará kútọ́nu wàláì òun àtọmọ kéékèèké tí wọ́n ń jẹ bóbó nǹkan kan náà jọ níyàn àmọ́tọ́ ọba wa rọmọdé iná sọ́gí rà lọ́wọ́ máa ẹlẹ́kùbára. Ina الصغير له علم مع الكبار ọmọ kékeré tá a gbé làákàyè fún òun àtàgbàlagbà ẹgbẹ́jọ ni wọ́n ó ní àfáà mi èyí ò náà.